والذين يتوفون منكم ويذرون ازواجا يتربصن بانفسهن اربعه اشهر وعشرا فاذا بلغن اجلهن فلا جناح عليكم فيما فعلن في انفسهن بالمعروف والله بما تعملون خبير الحمد لله الذي عظم عقد النكاح وأمر المرأة بالحداد بعد وفاة زوجها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فولو مباوا أبا الله ọba tí ó gbé àpọ́nlé ńlá fún yìgì síso láàrin ọkùnrin àtobìnrin ọlọ́run ọba yìí ló wá pa obìnrin láṣẹ pé kó má wọlé opó kó máa sopó fún ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti jáde láyé nítorí àwọn àdé pàtàkì kan tí ọlọ́wọ́n bá aláàfẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin wa ọlọ́wọ́n bá aláà tí ó ṣàpọ́nlé ọkọ tó fi ní kíyàwó rẹ̀ kọ́ dárò rẹ̀ yìí yóò dá ká dúpẹ́ fún ọlọ́wọ́n bá náà bọ́lá ọ̀sìn pọ̀ bẹ̀rẹ̀ lásẹ̀ kó máa ṣáájú ọkọ rẹ̀ nígbà tó wà láyé tọ́ba tún jáde tán ọlọ́run ọba aláàánú kò tún ṣáájú rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù ní ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́ oní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'ani karim gbogbo ohun wọ́n bá ń pè lójú ọ̀nà kò sẹ́yìn tí ọ̀dà tó ojú ọ̀nà anábìwá Muhammad sunna nabi wa muhammad náà ni ojú ọ̀nà tọ́tọ́ tọwọ́nú àlìjáná ọlọ́run ọlọ́run musa wọlé àánú ẹ̀ musa fẹsẹ̀ wa mọ́lẹ̀ lérí sunna náà gbogbo tí wọ́n ti pè lẹ́sìn tá a ra kọ́lẹ̀ fún Al-Qur'ani àtàdísì bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ kọ́lọ́mọdé àbá wọn ṣe o ìtọ́lọ̀ ní àṣẹ ni kọ́lọ́mọsà jẹ́ àṣẹ tá a bá wá ṣe tán kọ́lọ́mọsà ìgbà lẹ́sìn fún wa mo kí gbogbo àwọn bàbá wa ní ìlú kankan àti ibùdó sàlẹ̀ ní asa local government. Uh, Kwara State ipe yaku iṣẹ́ Ọlọ́run àsìkò àìsùn àsìkò ìtọ́jú àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àsìkò faradà lérí bí zamani ṣe ń rí Ọlọ́run Ọba Allah nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ọyẹ́ o ọlá agbára ọlọ́run ọba wa ó kí gbogbo àwọn àlùfáà àti gbogbo àwọn bàbá bàbá àwọn ìyá wa àti gbogbo àwọn brothers wa ìpè àlàáfíà ọlọ́run kọ́lọ́njọ́ ọmọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. ètí wọ́n ní ká fi ṣera wa láǹfààní nírọ̀lẹ́ yìí òun náà ni al wa iddatul wafa wa ahkamuha òpó ṣíṣe opó ṣíṣe nínú ẹ̀sìn Islam àtàwọn àdájọ́ tó sọ̀rọ̀ mọ́ ìgbélé ọkọ jòkó lẹ́yìn ìgbà tọkọ bá jáde láyé nílẹ̀ Yorùbá a máa ń pè ní opó wọn ní ìyàwó rẹ̀ ó wọlé opó wọn ní sopó lọ́wọ́ yọ̀ọ̀dà kí àwa tá mùsùlùmí ká máa kí ni ẹ̀kọ́ ẹ̀sìn nípa rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tán làwọn aláṣà táṣà àwọn ọba ìsìláàmù mu àwọn náà máa wá dà wá síbòsíbò ọ̀yà máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí ọ̀yà máa lo nǹkan báyìí máa lo nǹkan báyìí arábìnrin yìí wọ́n wá dà sí wàhálà báyìí lọ́mọ sùn báyìí lọ́mọ jẹ nǹkan báyìí lò ní wọ́nrawọ́nra yẹn pọ̀ nínú àṣà wa tẹ́yìn bá wá jẹ́ mùsùlùmí òdodo nígbà ọjọ́ pé ẹ̀sìn ló ní aṣọ kú ó yẹ ká béèrè pé a. Ah, àlàyé wo lẹ̀ sísè lérí opó èyí wọ́n wá jẹ́ ká tán àwọn àfa lọ tó ṣe jẹ́ pé ìjókòó fíkíù lèyí tá a jókòó nírọ̀lẹ́ kọ́lọ́hún wọ́n ṣàwọlé àánú ẹ̀ àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kọ́lọ́mọdé á ti dágbére fáyé nísìn àwa àtàwọn ìyàwó wa kọ́lọ́mọdé á ti fìrà wálẹ̀ nísìn kọ́lọ́mọsà jágùn lẹ́mìí ẹ̀sìn kọ́lọ́mọdé á parí dáadáa àmọ́ ká mọ̀ pé alimawutu hatimu la mahala bọ́ba padà yá níjọ́ kan náà lápadà filẹ̀ sasọ́bọ̀ra. waqad alima Allahu al-mustaqdima wal-musta'khira wọ́n lẹ́ni tí ọkọ̀ kọ́ lọ láàrin ọkọ àtìyàwó Ọlọ́run nìkan ló mọ̀ ọ́n. bọ́ba wọlọ́hún àti ọkọ ṣáájú tọ́ba sì wọlọ́hún àtìyàwó ṣáájú tọ́ba wọlọ́hún ọkọ àtìyàwó ńjọ́ kan náà àti tìyàwó méjèèjì kan wọn lọ́nu sáré kò sí àràtọ́ lọ́wọ́n bá lọ ìdá kò sí ìtì Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá aláàánú sàlàyé fún wa yìí pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní walaqad alimna al-mustaqdimina minkum ọlọ́wọ́n bá ní àmọ́ àwọn tí ó gbà wájú nínú yín walaqad alimna al-mustakhirin a sì bá àwọn tí ó gbẹ̀yìn sẹ́lá àwọn tí ó gbà wájú àtàwọn tí ó gbẹ̀yìn ẹnìkan ò ọlọ́run ni ó tiẹ̀ ní tó bá wù síwájú òun ni ó tiẹ̀ ní tó bá wù sẹ́yìn suratu alhijir aya twenty four lọ́wọ́ wọ́n ta adimi láàyè lè zawaj wọ́n ní nǹkan tó jẹ́ àmà pé ìgbéyàwó ah, akidu akidu nìka ìtakókò yìí tá à ń ṣe yẹn tá a fi mọ̀ pé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹ ṣara àlèlémọ́rẹ́ àti àlèhídáadáa ọlọ́run ọba àlá ó wá ṣe lófin fóbìnrin pé tó bá jẹ́ pé ọkọ rẹ̀ ló bá kọ́kọ́ lọ pé kó wọlé opó fún lè anáwó hakku zawaj torí pé ẹ̀tọ́ ni fún ọkọ nínú àwọn ẹ̀tọ́ tí ìyàwó fọkọ ẹ̀ nígbà tó wà ní ayé òní kó fún lóúnjẹ kó fún lómi ẹ̀hẹ́n kọ́mọ tọ́jú ẹ̀ kọ́mọ gbọ́dọ̀ sí lẹ́nu bọ́kọ̀rọ̀ bá ti kú báyìí nínú ẹ̀tọ́ tí ó fún òun náà ní kó wọlé opó kò gbọ́dọ̀ kẹ́rù ẹ̀ pé lóun ń lọ pé wọ́n ló ti dákẹ́ kó sì máa lọ ọlọ́run ní kò gbọ́dọ̀ lọ. wa idharu sharafihi wa makanati ọlọ́run bá a lá ó fẹ́ kí ìyàwó yẹn ó mọ̀ pé ọkọ yẹn èèyàn ńlá ni ọlá ti dárò rẹ̀ ọlá ti jòkó sínú ilé ọlá tó máa tọ́jú ara rẹ̀ nínú ilé àwọn kankan bẹ tí ó máa ṣe àwọn kankan bẹ tí ò ní ṣe alihdadu ní tí wọ́n ń pè ní opó gangan pé lágbájá ń sopó ní tí wọ́n ń pè lópó imtina'ul mar'ati min az-zinati wa ma fi ma'naha muddata makhsusa fi ahwali makhsusa ní tí ń pè ní opó ṣíṣe òun náà ni kí obìnrin kó jìnnà sí àwọn ẹ̀ṣọ́ àti gbogbo àwọn nǹkan tí a máa fi ń ṣẹ̀ṣọ́ fún àsìkò tọ́lọ́ ń bò fún hukumul ihdad kí ni ìdájọ́ kóbìnrin ọmọ sopó tọkọ rẹ̀ bá ti jáde láyé wọ́n ní wájibun wọ́n ní ọ̀ranyàn ni o kí gbogbo àwọn obìnrin ká lè mọ̀ pé tọ́lọ́ bá ní ọkọ ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ tí igi sì ń bẹ láàrin wa ibadatun wajiba ala al-mar'ati al-muslima ọ̀ranyàn ni ẹ̀sìn ni tó jẹ́ dandan lérí obìnrin kó sopó hàlà wàfáàtì zawjiha àníhà bí ọkọ rẹ̀ bá ti kú gbàrà báyìí iná ló ti bẹ̀rẹ̀ opó àdèlílu qawluhu ta'ala ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá aláàtí kó obìnrin láṣẹ kó ṣe opó tọkọ rẹ̀ bá ti jáde láyé ó wà nínú alukur'an karim suratul baqara quran two verse two thirty four ọlọ́wọ́n bá ní walladhina yutawaffawna minkum ọlọ́run ní gbogbo àwọn tó bá jáde láyé nínú yín ẹ̀yin ọkùnrin wayadharuna azwaja tí wọ́n sì fìyàwó lẹ̀ yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa ashra ọlọ́run bá ní wọ́n gbọ́dọ̀ gbélé jòkó àwọn náà ní ìyàwó tí wọ́n gbọ́dọ̀ wọlé opó wọ́n wá lo arba'ata ashhurin wọ́n lo oṣù mẹ́rin nínú ilé wa ashra àtọjọ́ mẹ́wàá oṣù mélòó lọ́lọ́run pé nínú koran oṣù mélòó oṣù mẹ́rin àtọjọ́ mélòó àtọjọ́ mẹ́wàá àbẹ̀wò nínú àánú rẹ̀ àwọn ìyàwó wa ọlọ́mọdé wọn ti wọlé opó ńsìn o ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa oṣù mélòó lọ́lọ́wọ́n bá aláàní wọn lò oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kì í ṣe pé oṣù January February làákà o á béèrè oṣù ojú ọ̀run ẹ oṣù ojú ọ̀run làákà á béèrè pé òní ni ọjọ́ kẹsàn-án oṣù Ramadan ọjọ́ kẹsàn-án ló bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa ka tí ó fi pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. Suratul Baqara Quran two verse two thirty four ibẹ̀ lọ́lọ́wọ́n bá aláàtí sọ bẹ́ẹ̀ Suratul Baqara nítorí wà nù Quran sí àwàdà ni wàláyé kìí sàwàdà gbogbo obìnrin tí ó bá fi lè ṣe opó tọ́lọ́ ní ọ̀sẹ̀ yìí ó ti ń ṣe ọlọ́run tọ́lọ́ pa aláṣẹ ọwọ́ lòun tẹ̀láṣẹ ọlọ́run ọwọ́ jáde lé ọkọ náà ọkọ kú ó sì jáde ó sì lọ lè fẹ́ lómi yóò jẹ ìyàwó ẹjọ́ ọlọ́run la subhanahu wa ta'ala àbí tọ́lọ́run bá fẹ́rí jìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni la yahillu limura'atin tu'minu billahi wal yawmil akhir anabi ni kò tọ́ fún obìnrin tó gbọ́ ọlọ́run gbọ́ tó sì gba ọjọ́ àlèkè àmọ̀ gbọ́ pé ìjà àlèkè àmọ̀ ń bọ̀ an tuhidda ala mayyitin fawqa thalathi layali kọ́ wa lóun lérí ẹnìkan tó kú jújọ́ mẹ́ta lọ tóbìnrin bá fẹ́ sọkọ fún ẹnikẹ́ni tó bá kú nínú àwọn ẹbí rẹ̀ bóyá bàbá ẹ̀ bóyá ọmọ ìyá ẹ̀ bóyá ọmọ ẹ̀ anabi ni jọ́ péré ní ó fi sọkọ illa ala zawjin àfi tó bá jẹ́ pé ọkọ nìkan àfi tó bá jẹ́ pé ọkọ ló bá kú arba'ata ashurun wa ashra ni ó lo oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá àmọ́ pé bàbá rẹ̀ kú ó lóun fẹ́ sọkọ bàbá òun èyí lè sọkọ obìnrin lè so pé bàbá rẹ̀ tó kú àmọ́ kò gbọdọ̀ ju ọmọ èlò lọ jọba ẹ̀ta ó lè so pé ọmọ ẹ̀ tọ́lọ́mọba ní kò ṣáájú ẹ̀ kò gbọdọ̀ ju ọmọ ẹ̀ta lọ ó lè so pé ọmọ ìyá ẹ̀ tẹ́jọ́ bí wọn kò gbọdọ̀ ju ọmọ ẹ̀ta lọ ànábìnrin àmọ́ tó bá jọ kọ rẹ̀ oṣù mélòó ni ó lò oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá ń ṣe déédéé tọ́lọ́ náà ṣe kínní náà sọnù Qur'an rọwá olùbùkárì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa laysa li rajuli hidadun fil Islam kò sí opó fọkùnrin nínú Islam ìgbé wọn ní ìyá ẹ̀ kú bàbá ẹ̀ kú ọwá lòun sopó àbí ìyàwó rẹ̀ kú ọwá lòun sopó kò sopó fọkùnrin. alihakimatu minal ihdad kí ni ìdí pàtàkì tí ó wà ń bi opó ṣíṣe kí ló dé tá a fi ń sopó wisdom wò lọ́wọ́ behind the opó ṣíṣe alakoko ataabudu azawajal òun náà ni ká máa fi sìn Ọlọ́run bí mo ti sáàlì amúrihì wa rasulihi láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àtàṣẹ ànábì àṣẹ ọlọ́run suratul baqara àbí àṣẹ ànábì ó wà nínú àdìsí mọ́mú al-Bukhari tó àṣẹ ọlọ́run ni tí ìmọ̀ sí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba a máa kà á sí pé ń sin ọlọ́run ìtumọ̀ ni pé ilé opó tó wà yẹn kí ni ń ṣe jama ń sẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ta'dhimu aqdin zawaji wa rafu qadrihi wa ihtiramu al-ma'asharati allati. bẹ́yìn náà hùmà lẹ́yìn náà wíwà nílé opó tọ́wà nílé opó yẹn ó fi ń gbé títóbi fún ìgbéyàwó tí ń bẹ láàrin òun àtọkọ ẹ̀ lẹ́yìn náà ó fi ń gbé títóbi fún ipò tọ́wà fún ọkọ rẹ̀ tó jáde láyé ẹni bá ń dárò yàn tọ́wà lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ajẹ́pẹ́ nìyẹn tóbi ní ọ̀dọ́ rẹ̀ ó wà nílé ń dárò rẹ̀ ó wà nílé ní sàdúrà fún ọ wà nílé olóhùn lọ́bì kan wọ́n ní kí ló dé olóhùn wà nù opó a jẹ́ pé ọkọ yẹn ó pàtàkì wọ́n ní opó ṣíṣe ó já mà pé ọkọ ṣe kí ni ọkọ pàtàkì obìnrin tí ò sopó tọkọ rẹ̀ jáde láyé tó di jẹ́ kejì tó lè fẹ́ yẹ ẹlòmíì tó ń bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ mímì ṣe é mọ̀ pé ọkọ wọn pàtàkì lọ́dọ̀ ẹ̀ Islam ò rí bẹ́ẹ̀ pé ah, ẹni tẹ́ ẹjọ́ ń jẹ ẹni tẹ́ ẹjọ́ ń mu ẹni tí ń ṣe nǹkan báyìí fún ẹni tí ń ra nǹkan báyìí fún ẹni tó bímọ fún ẹni tí ń tọ́jú ẹ lọ́sàn-án tí ń tọ́jú ẹ lórun ọ rẹ̀ ó sì òpó fún un ẹlẹ́ẹ̀kẹta libara àti rahim kálíbà ma bọ́yá arábìnrin yẹn ó lóyún fọkọ tó kú yẹn àbí kò lóyún tọ́bajọ́ mi kì í ti sin sábíàmọ́ tọkọ rẹ̀ kú ó lè jẹ́ pé alẹ́ ẹjọ́ tọkọ súnmọ́ tó lóyún lọ́kèdè lọ́kọ jáde láyé ìmọ̀ ń ìmí lẹ́yìn oṣù méjì yóò sì lóyún ó lè má mọ̀ pé òun lóyún àmọ́ nígbà tó bá fi lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oyún ò ṣe kínní oyún ọ̀yọ́ látara bẹ́ẹ̀ kò ní lè gbé ọmọ ọmọ ọkọ rẹ̀ tó kú fún ọkọ mi tó fẹ́ ṣe kínní tó fẹ́ fẹ́ Islam dáa púpọ̀ láàrin oṣù mẹ́rin oyún ọ̀yọ́ kọ́mọ ọmọ bá dà pọ̀ àmọ́ kọ́kúnlé ní ó kú kejì oyún sì ti dúró sí la òun náà sì mà ọmọ ọmọ ọkọ yóò wà lóde bí sílẹ̀ ńlẹ̀ ní Islam fi ní kó lo oṣù mẹ́rin àti jọmẹ́wàá ẹ̀yọ́ màá yá mi <clears throat> alimamunu-atu alimari-ati alimuhada ẹ rí àwọn nǹkan tí wọ́n ṣe léèwọ̀ fóbìnrin tó wọlé opó tí wọ́n ṣe léèwọ̀ fóbìnrin tó wọlé opó wọ́n ní òun náà ni wọ́n ń pè lópó ṣíṣe àwọn kankan bẹ tí ìmọ̀ ń ṣe tẹ́lẹ̀ islam wa ṣe léwọ̀ kọ́mọ̀ ṣe mọ́ kọ́mọ̀ ṣe mọ́ yẹn ni wọ́n ń pè lópo pẹ̀lú kọ́ wà nínú ilé. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ antẹ̀jì tẹ́niba àtọ́yìnba wòlbóhór kó jìnnà sí àwọn pafum àwọn òórùn àdídùn tá a máa fi sásọ tá a máa fi sára àbáwọn tùràrí olóòórùn tí máa ń lò tó pé ara rẹ̀ ó máa yóò jìnnà sí obìnrin tó bá wọlé opó ò gbọdọ̀ tẹ pàfọ́ọ̀mù sára sẹ́mi pé tẹ́lẹ̀ náà wọ́n ní kọ́ mọ́ tẹ̀ jáde tí máa ń jáde àmọ́ ó lè máa tẹ̀ nínú ilé fún ọkọ rẹ̀ àbí kọ́ mọ́ tẹ̀ fún rẹ̀ tó bá ti fẹ́ jáde oyè kò ní tẹ̀ sára wọ́n ní nígbà tí máa ń sopó lọ́wọ́ yìí inú ilé gan kò ní tẹ pàfọ́ọ̀mù sára àwọn nǹkan lọ́fíńdà àwọn tùràrí tá a máa fi sára ẹlẹ́ẹ̀kejì antẹ̀jì tẹ́nibà zinatal badani minal kohuli walxidabi wagayri wagayri hima wali masaxiq obìnrin ó jìnnà sí kọ́mọ fi nǹkan nǹkan kọ́mọ nǹkan tí wọ́n máa fi ń sẹ̀sọ́ ara bí à ń létí ro kò ní létí ro ìdánpẹ̀ ló pọ́n náà nìyẹn lẹ́yìn náà kò ní lílàálí lẹ́yìn náà kò ní tọ́ ìtọ́tẹ̀ kò ní fi nǹkan kan pa páríkì rẹ̀ tí máa ń pọ́n kò ní ṣe mékọ̀. ẹlẹ́ẹ̀kẹta antẹ̀jìtẹ́nìbà zina talhuli yóò jìnnà sí ìmáa tu àwọn ẹ̀ṣọ́ sára mina dahabi ẹgẹ́ bí kò fi góòlù sára wòlífìdọ̀ àbí sílífà àbí bíìdì ibi lẹ̀kẹ̀ yẹn ìta àmọ́ nsọmọ́wọ́ kò ní so lẹ̀kẹ̀ mọ́wọ́ kò ní so lẹ̀kẹ̀ mẹ́sẹ̀ lẹ́yìn náà kò ní lo chain sọ́rùn kò ní lo yẹríngì sétí wọ́n ní àwọn kankan tó wà ń lé láwọn àjọgbá yẹn tí wọ́n máa ń lò tó jẹ́ pé wọ́n máa fi ń dọ́kọ ní kíni wọ́n fi ń dọ́kọ lọ́rùn gbogbo àwọn nǹkan yìí kò ní ṣe é tí wọ́n ń pè ní opó náà nù etí rẹ̀ kò ní sí nǹkan kan bẹ̀ kò ní fi nǹkan kan sọ́rùn kò ní fi nǹkan kan sọ́wọ́ òka yóò bọ́lẹ̀ gbogbo téèyàn máa fi ń dẹkọréètì ara pátá kò ní lò kankan ń bẹ fóṣù mélòó jàmbá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìjọ wọn pè lóko náà ẹlẹ́ẹ̀kẹrin àtẹ̀jítẹ́nibà zinata thiyabi alimusakharafa àwọn aṣọ ìmúròde aṣọ tí ń tàn àwọn aṣọ tí gíláàsì mbẹ́mbẹ́ tí ń tàn mọ̀nàmọ̀nà àwọn aṣọ gíní tí ń tàn mọ̀nàmọ̀nà àwọn aṣọ tó jẹ́ pé á pé àwa ń jáde ni aṣọ táwọn ọmọ ọmọ lọ yídì lápẹ́jùwe àbí tá a máa múlò de ìyàwó gbogbo àwọn aṣọ tí ń bá ń tàn láwọn aṣọ ńláńlá kò ní ṣe kíni kò ní wọ̀ yọkàn wọ aṣọ kan jábútẹ́ kò ní jẹ́ kíṣà o àmọ́ aṣọ kan tí ò ṣe kíni tí èsà sọ múlò de wọ́n ní yọ wà nù aṣọ náà bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ yẹn ní kọjá dúdú o àwọn kan wọn aláṣọ dúdú ni ó máa wọ̀ kò sínú ẹ̀sìn wa pé aṣọ dúdú ló gbọ́dọ̀ máa wọ̀ nulẹ̀ o tó bá aláṣọ bíláàkì ó lè wọ̀ àmọ́ kìí ṣe pé dandan ni fún un ẹlẹ́ẹ̀karùn-ún an tatarabbasu fi bayti zawjiha li muddati arba'ati ashhurin wa ashra wíwá àwọn kan tá a kà yìí wọ́n ní wọ́n ṣe é lè wọ̀ fún òun náà ni wọ́n ń pè ní opó ṣíṣe lẹ́yìn náà yọ wà wà nínú ilé láláì ní lo gbogbo ta kàálẹ̀ yìí fún oṣù mélòó oṣù mẹ́rin àti jọmẹ́wà gẹ́gẹ́ bí àyàtà kà síwájú kọ́ wà nínú ilé yẹn ń sopó náà nìyẹn ń sopó gbogbo nǹkan tí ya ní kọ́mọ́ lò mọ́ yìí lásìkò tí ń sopó lọ́wọ́ òun náà ń sopó náà ni ọlọ́wọ́n bá ní walladhina yutawaffawna minkum ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó ti dágbére fáyé nínú yín ẹ̀yin ọkùnrin wa yadharuna azwaja tí fìyàwó sílẹ̀ yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa ashira ọlọ́wọ́n nìkan wà nínú ilé o nínú ilé ọkọ wọn wọ́n lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá suratul baqara quran two verse two thirty four watustathna alhamilu fa'innaha law mata zawjuha fa'iddatuha an tada hamlaha li umum al-aya wọ́n ní ẹ obìnrin tó lóyún ó wà nínú oyún lọ́kọ kú wà nínú oyún lọ́kọ láyé òun tiẹ̀ wọ́n ní níjọ́ tó bá tó bímọ náà ni opó rẹ̀ tó parí o wọ́n bá wọlọ́ o lè lóyún ní ọ̀sẹ̀ yìí kọ́kọ́ ó kú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ oṣù mélòó inú òfìsì opó yẹn jẹ̀mọ́ oṣù mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án ó wá lóyún ọkọ kú ló bá bímọ lẹ́yìn ọ̀sẹ̀ kan àsìkò mélòó ni ó fi ṣe opó jama ọ̀sẹ̀ kan náà ọkọ kú lálẹ́ ló bá bímọ láàárọ̀ ọjọ́ kejì ó ti parí opó náà ọwọ́ náà Al-Qur'an Karim Suratu Talaq ayẹlẹ́ kẹrin ọlọ́wọ́n bá ní wa ulatu li ahmali ajaluhun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn olóyún tọkọ wọn jáde láyé àsìkò táwọn fi sopó anyadọ àná hamlahun nígbà tí wọn bá ti bímọ tí ọmọ bá ti bọ́lẹ̀ ó ti parí opó Suratu Talaq ayé ẹlẹ́ẹ̀kẹrin ló wà ọba wọlé ọba olè ní kọ ọba wọlé olè ní hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbọ́dọ̀ bìnrin kan ní subai'a subai'atu al-aslamiya arábìnrin yìí nafasati ba'da wafati zawjiha bilayal arábìnrin yìí wọ́n ní ó wà nínú oyún lọ́kọ rẹ̀ kú kò ju bí òru mélòó lọ bíjọ́ mélòó kan ló bá bímọ. faja'ati nabiya sallam ó wá lọ lè bá nabi fasta'adhanatuhu sallallahu alayhi wa sallam ó wá gba yọ̀ǹda lọ́dọ̀ nabi pé an tankiha pé sóhun lè lọ́kọ mi fa adhina laha wa nakahati anabi bá yọ̀ǹda fún pé ah nígbà ó ti bímọ nígbà ó ti bímọ ó kó ti parí lọ́ọ̀lẹ́ mari lọ́ọ̀lẹ́ fẹ́ ọkọ tó bá ti kọnu sí ọ kí là ń gbọ́ yín nínú àdìsí òun náà ni pé nǹkan méjì ni tóbìnrin bá ti lè bímọ ó ti parí opó lẹ́yìn náà tó bá ti parí opó ó ti lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkọ mi nílẹ̀ yorùbá ni wọ́n tún máa sọ pé ọkọ rẹ kú ó parí opó ó sì tún wẹ́ lọ́kọ mi sóun lọ́pàá nígbà tẹ́sán òye ìgbà tí ń sopó lọ́wọ́ la gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ pàáfẹ́ ó ti yé a sì gbọ́dọ̀ ṣe akídùn nìkan ìtakókò yìgì nígbà tí ń sopó lọ́wọ́ àwọn tó bá ti parí opó jọ́kejì ó lè lọ́kọ mi nínú sharia islam wọn ní tọkọ bá ti kú ọkọ náà ní ó kú ah ilé ayé lágbára púpọ̀ obìnrin mi yóò máa gbénu duplex yóò máa gbénu mansion ilé ńlá tọkọ bá wa kú tán yọ padà wá kókò mẹ yọ wà má lọ lè gbé inú oko tọkọ rẹ bá ń ṣe kínní tọkọ rẹ bá ń gbé ọkọ míì tó bá fẹ́ yọ padà sóko ẹlẹmi yọ padà síbi tó ti máa ru omi lẹ́yìn ìgbà títí ń darí kọ́mpìnì nẹ́ẹ̀fì gbogbo wa ẹ̀já ṣe jẹ́jẹ́ ẹ̀já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan mọ́gi tí yọgbọ́ ẹ̀yìn gbó ẹnìkan mọ́bi tí rí ń bá ẹsẹ̀ lọ gbogbo àtọ́lọ́mọba gbéga lóbìnrin ẹ̀ má ẹdí asànú àwọn èèyàn ẹdí àmọ rántí pé a ọba tí fìyàn joyè ó dẹ̀ ní yọ̀yàn lóye o ọba tí gbẹ̀yàn ga ni mo ń sọ̀yàn kalẹ̀ o ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọ fi kún ọkọ kọlọmọ fi sọ wá kalẹ̀ o wọlé agbára ọlọ́wọ́n bá wa alẹ́ ti yà hamil wọ́n lẹ́ni tí olóyún ọ̀wọ́lẹ̀dẹ̀ ti bá da yawmin aw yawmin ọwọ́ bímọ lẹ́yìn ìjọ kejì àbíjọ kẹta òpó parí àbí ọ̀parí jẹ́ mọ́ òpó ti parí wọ́n lẹ́ni tó lóyún tọkọ wa kú olóyún amalatil yawm olóyún lẹ́ni wa mata zawj ọkọ wa kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní ìgbà wo ni opó rẹ̀ ọparí jama lẹ́yìn oṣù mẹ́sàn-án allati sami'at khabara wafati zawji ba'da shahrin wọ́n lẹ́ni tó jẹ́ pé lẹ́yìn oṣù kan ló tó gbọ́ pé wọ́n lọ́kọ òkú wọ́n kàn wá wọn ò rí wọn wá wọn ò rí wọ́n padà wá gbọ́ pé wọ́n ní a. Ah ó ti kú sàbújá kọ́dà oṣù tọ́lọ ni wọ́n sin ìyàwó rẹ̀ ṣẹ̀ wá gbọ́ nílé oṣù mẹ́rin lókun tó fi sopó ẹ̀yọ́ máa yá mi oṣù mẹ́ta péré lóko oṣù kan ti lọ torí bọ́kọ bá ti kú gbàrà oyè ni wọ́n á ti máa ka ọjọ́ opó bóyá ìyàwó yẹn mọ̀ àbí kò ṣe kí ni àbí kọ́ mọ̀ ìjọba ti wá mọ̀ ìjọ náà ni ò ní lo à ń nǹkan sí ara à ń lo yẹn ríngì à ń di chain à ń di nǹkan bankusi sọ́wọ́ bídì àṣọ bídì márùn yóò wá wọlé ilé ọkọ rẹ̀ yóò mọ wá sí opó fún oṣù tó kù yẹn wọ́n ní alẹ́ ti sẹ́mi àti kábàrà wà fáti zawji abáàdà khamsati ashwa wọ́n lẹ́yìn bá gbọ́ wípé ọkọ òun kú lẹ́yìn oṣù márùn sàmọ̀ pé àsìkò opó ti ṣe kíni ó ti lọ wọn ni la tuhiddu wala ta'taddu kò ní sọpọ̀ ọlọ́run ọlọ́run ọba aláàtì bùn lópó torí pé àsìkò opó ti ṣe kíni ó ti kọjá ah, ìmọ̀lọ́lá dídì jama ọgbọ́n ògbé o ọlọ́mọdé yáfẹ́ ní kọ̀ọ̀kan wà nísìnyí o tufiya zawju fi hamliha ọkọ kú ọkọ jáde láyé arábìnrin yìí sì ń bẹ nínú oyún ọ̀làmù tẹ̀dìrì kọ̀ wá mọ̀ kọ̀mọ̀ pé ọkọ kú wọ́n á lè máa ti bá dàlú wíláda lẹ́yìn ìgbà tó wá bímọ lọ́sọ̀ọ̀sẹ̀ wàá mọ̀ àmọ́ nínú oyún lọ́kọ ti kú àmọ́ wọn ò mọ̀ ó padà wàá mọ̀ lẹ́yìn ìgbà tó bímọ bóyá wọn fẹ́ sọ fún ẹ̀gbọ́n àwọn àṣàlẹ̀ Yorùbá gbà wọn ní ẹ̀ kókò ọmọdé ti kíni ọmọdé méjì àbí kò ṣe gbọ́ rárá lẹ́yìn ìgbà tó bímọ tán ló tó gbọ́ bọ́yá ó bímọ tán oyè lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́sẹ̀ wàá gbọ́ pé ọkọ òun ti ṣe kínni ó ti kú gbà tó ń wà ní oyún wọn ni látọ̀ hídó wọlé àtàtàdù kò ní sọpọ̀ kò ní sọpọ̀ torí pé opó yẹn bá nínú oyún àsìkò tó opó opó máa ń tán òun náà ni ìgbà tó bá bímọ ó sì ti ṣe kínni ó sì ti bímọ à ń gbọ́ báyìí jẹ́ mọ́ ṣe ń jòkó tó a lọ́dọ̀ Ọlọ́run ọlọmọsẹ sànù wa talaqa ar-rajulu imra'atahu talaqan raj'iyya nínú islam bẹ́ẹ̀ bá kó obìnrin lẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kó obìnrin tilẹ̀ àdáwò ni ọkọlọmọdé àmà o àwọn tó bá di pé àwọn méjèèjì ọ̀rọ̀ wọn jọra wọn mọ́ ẹ̀mí wọn balẹ̀ mọ́ kò sí dùnú mọ́ wọ́n lé pẹ̀mí ara wọn tọ̀ wọ́n lè fẹ́ra wọn lẹ̀ téèyàn bá fẹ́ kó obìnrin lẹ̀ ọlọ́wọ́n bá aláàní at-talaqu marratan ni ọlọ́run ní ẹ̀ẹ̀mejì náà ní ilẹ̀ lè kó obìnrin sílẹ̀ tẹ́tùn gbà padà tọ́ba ti ní mo kọ̀ ẹ́ sílẹ̀ tọ́ba sọ bẹ́ẹ̀ fóbìnrin láì ṣe pé báyà mú kankan gbà yẹn tí o sì ṣe pé yóò bínú gbà wọn làákàyè rẹ ọwọ́ nbẹ ọwọ́ ni ìyá alágbájá mo kọ̀ ẹ́ sílẹ̀ bó ṣe wí ni arábìnrin ò gbọdọ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ṣe nǹkan oṣù mélòó mẹ́ta tó bá jẹ́ ni tí èso nǹkan oṣù mọ́ àbẹ́ni tí nǹkan oṣù rẹ̀ ṣe tí ò wá mọ́ àbó ti yẹ ìṣẹ́tìmínà haid ó ti dàgbà ó ti ṣe nǹkan oṣù mọ́ oṣù mẹ́ta ló wọ́n kà kó tó lọ àmọ́ tí bá ń ṣe nǹkan oṣù yóò ṣe nǹkan oṣù mẹ́ta nílé rẹ̀ kó tó lọ kí n ti pé nfẹ́ ma òṣèlú ọ̀dẹ̀ wá mọ́tò ó sì ń kẹ́rù ẹ̀ síbẹ̀ ó tó bẹ́ẹ̀ arákùnrin ọ̀jẹ̀ ìyá lọ́dọ̀ ọlọ́ ya ayyuhan nabiyyu idha tallaqtumun nisaa fatalliquhunna li'iddatihin ọlọ́run rẹ muhammad sọ fún àwọn gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ tí wọ́n bá kọ̀yàwó lẹ̀ kàn kọ̀yàwó lẹ̀ kàn sì jí wọn ṣe ìdà kan tó lọ ìdà tó tọ̀ láàkì nìyẹn ibi àwa ń lọ ńbẹ ni pé ìwọ̀n ṣe ìdà yẹn lọ́wọ́ ó lè dá padà pé ọ̀ya mo jẹ́ ìyàwó mi padà tó bá ti fẹnu sọ ó ti di ìyàwó ẹ̀ padà náà àbí kọlọ́ọ̀lì bá níbi tó sùn sí kọ́ ọba aláṣepọ̀ àsìkò lọ́kọláya ibi ọlọlọwọ fẹ́ mọ̀ kí ló tó wá wá dọdẹ níbo tí ba aláṣepọ yẹn ó ti dìyàwó rẹ̀ mọ kọ ẹ lẹ okòsùn mẹ́ta fún àbí ayédọ mélòó ayédọ mẹ́ta níta àfi dá padà pé mọ jẹyàwó mi padà náà ni kò sọ pé mo ti dá ọ padà sílé àbí kò mọ sọ kò lè bá ní àṣepọ̀ tó ti ṣe kan nínú méjèèjì yẹn ó ti dìyàwó rẹ̀ padà ó tún wá ń ṣe lẹ́yìn bíi ọdún méjì míì o tún wá ní mo ti kọ̀ ẹ́ sílẹ̀ yóò tún ṣe nǹkan oṣù mẹ́ta kó tó lọ tí o bá ṣe nǹkan oṣù mọ́ yóò lo oṣù mẹ́ta ọdẹ mi lọ́wọ́ ọdẹ méjì àtọ̀lá kùmọ̀rọ̀tà ọlọ́wọ́n bá ní ẹ̀ méjì yẹn náà ní ilé lè dá wọn padà tọ́ba ilé la ilé kẹta mọ́ ipe mo kọ̀ ẹ́ sílẹ̀ o ti kó ìyàwó rẹ̀ hata tanki azawuja gbera kì í sí ìyàwó rẹ̀ mọ́ yóò wá lọ lè lọ́kọ míì tọkọ tòun bá wá padà wá kọ sílẹ̀ lẹ́yìn ogún ọdún ọgbọ̀n ọdún ó tún lè wá ṣe kínní ó tún lè wá fẹ́ padà kó lè ti igi mi tọ́ba mọ̀ pé ojú rò tí kò lára rẹ̀ àbáwọn ọmọ ni wọ́n ní à ìyá àwọn ará rẹ̀ o bàbá wa ọgbà padà o àyìnbó yerú ẹ̀ tẹ́yìn bá ti kọ̀ ìyàwó lẹ́ẹ̀mẹ́ta tọ̀ ó dìgbà tó bá lọ́kọ̀ mi tọkọ̀ tó bá wa kọ̀ kalẹ̀ bí wàá sì kọ̀ kalẹ̀ ọ̀tán náà ọkọ̀ máa wọ́n náà ọ̀tán àmọ́ kápẹ́ wa kọ̀ kalẹ̀ ọ̀wá lẹ́tọ̀ọ́ láti fẹ́ ibi tá a wá ń lọ ni pé ìfẹ́ ọmọ tá alákọ̀ọ́kọ́ ni wọ́n ń là mọ́ arábìnrin yìí wọ́n ní ìfẹ́ ọmọ yìí wọ́n ń ṣe ìdà lọ́wọ́ ìdà wọn kọ́ lẹ̀ lọ́kọ́ bá kú ìyàwó rẹ̀ nísìnyí jẹ́ àbí kìí ṣe ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà nísìnyí jẹ́ yóò sòpọ̀ àbí ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì lọ́kọ́ sọ yìí wọ́n ṣe ìdà lọ́wọ́ lọ́kọ́ kú ìyàwó rẹ̀ náà nísìnyí jẹ́ yóò sòpọ̀ kọ́dà yóò jogún àmọ́ tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta yẹn ìfẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹta yẹn ta ni kì í ṣe ìyàwó ẹ̀ náà pé ní tọ́lákù bá ìn àkọ́kọ́ ní tọ́lákù rọ̀jìí ẹlẹ́ẹ̀kejì ní tọ́lákù bá ìn tọ́lákù bá ìn yẹn òun ẹlẹ́ẹ̀kẹta tó bá ti làwọn ẹlẹ́ẹ̀kẹta pé ìfẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹta yẹn bá ti ṣẹlẹ̀ kì í ṣe ìyàwó rẹ̀ mọ́ tí ọkọ bá kú níbẹ̀ yẹn arábìnrin yẹn tó abẹ nínú àánú rẹ̀ wọn jà tún kán pa àyàká o kọlọmọsà sànú ẹni kọ̀ọ̀kan wa alikitabiya èèyàn fẹ́ Kristiani lóbìnrin ọkọ wa jáde láyé tí yóò sopó bẹ́ẹ̀ ni àwọn afáàní yóò sopó yóò sopó lérí ọkọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó kú sàǹkọ́lọ́ ń gbà wá láàyè pé a lè fẹ́ àwọn kristẹni lóbìnrin pẹ̀lú májẹ̀mú bẹ́ẹ̀ o mọ́sánná ti ń gbẹ́rú musáfihàtì kọjá àwọn obìnrin sọ̀nà tí wọ́n yé sasẹ́wó tí wọ́n yé sobìnrin eh, onípanṣágà lẹ́yìn náà tí yóò jẹ́ni tí ń bọ̀rì sa àfojúrí báyìí bí kọ́ máa lọlé wẹsẹ̀ lódò kọ́ máa kọ́ máa wọ́n iyọ̀ sílẹ̀ àwọn kìrìsìtẹ́nì yẹn kọ́ àwọn yẹn ti mẹ́bọ̀ máa kìrìsìtẹ́nì ti tiwọn ọmọ tiwa lóbìnrin lóbìnrin kò gbọ́dọ̀ fẹ́ abọ̀rìṣà kò ti gbọ́dọ̀ fẹ́ kìrìsìtẹ́nì ọmọ wa ní kíni lóbìnrin tí wọ́n bá ní wọn náà ọmọ kan ọkàn sí iléyà lọ́ba dé lóní sunday lọ́kọ tòun ẹ má ṣe yàwó fún o bẹ́ẹ̀ bá ṣe yàwó fún gbogbo yín lọ́daràn gbogbo yín lọ́daràn ọ̀nà tí a ṣe dání òdìjọ́ àlìkìyàmọ̀ kẹ́ tó máa bó ṣe tóbi tó tọ́lọ́wọ́n bá ní wàlá tunkihul mushriki hatta yu'minu ọlọ́ni ẹ má fọmọ yẹn obìnrin fún àwọn kèfèrí títí tí wọ́n fi gbàsílà àyà koran tọba wa ní ní gbọ́ sọmọ pé ìtàn sọ ni pé ó lè rojọ́ lọ́rùn kọ́dà ẹ̀ má tó gbá fún ìgbà kílẹ̀ tó èèyàn dáná wálé ẹ̀ tó gbá fún ẹ̀ tẹ́ kẹ́ mú kẹ́ ṣẹ́ńbílálà kẹ́ lù ipe wọ́n ti wá ọ ọ ọ wá gbé kìrìsìtẹ́nì wálé wa èsì téèyàn máa ṣe jọ́mọ rẹ́rìn olùmọ̀sá sọ wọn bẹ́ẹ̀ adigun àrùn yẹn al-mar'atul muhaddatu la takhruju min bayti zawjiha fi an-nahar nínú àwọn ẹ̀kọ́ tó wà fún obìnrin tí ń sopọ̀ ni pé wọ́n lóbìnrin ò ní jáde nílé ọkọ rẹ̀ kò ní jáde lọ́sàn-án àfi tó ní bùkátà àfi tó ní bùkátà kọ́ wà nílé ọkọ tí wọ́n ń sọ yẹ jágbọ́ yé o kì ṣe pé kọ́ yàrá rẹ̀ àbí yàrá ọkọ rẹ̀ kọ́ wá déjúmọ́ bẹ́ẹ̀ kọ́ má bọ̀ sí pálọ̀ kọ́ má bọ̀ sí sitting room kọ́mọ bọ̀ sí faranda yìí tí wọ́n sọ kọ́yẹn o wà ń lé ọkọ rẹ ni pé ìbá wà ní faranda lé ilé ọkọ ẹ̀ lọ́wọ́ ìbá wà ní ọ̀dẹ̀dẹ̀ ilé ọkọ ẹ̀ lọ́wọ́ ìbá wà ní pálọ̀ sitting room ilé ọkọ ẹ̀ lọ́wọ́ ìbá wà ní yàrá ó lè rìn síbi tó bá kíni tó bá ọlọ́run ní kọ́ wà mbẹ́ àwọn obìnrin kan ní Madina àwọn tọkọ wọn kú sásìkò kan náà wọn á sara wọn jọ wọn lè bá anabi wa Muhammad sallallahu alaihi wasallam ah wọn ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ojú ń ro wa àwọn méjìlá wa nílé ẹnìkan ló kù ǹjẹ́ aláǹfààní láti jáde máa lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa ládùúgbò ànábì ni ẹ máa lọ lọ́sàn-án àmọ́ ẹ gbọ́dọ̀ lọ lóru tó bá di pé ilẹ̀ sùn ẹ padà sílé ọkọ yín kẹ́ lọ lè sùn lé ọkọ yín ilé ọkọ yín ni kẹ́ sùn àtọ̀sán àtòru ó ti ẹ̀yọ́ máa yá mi tí ó bá sí bùkátà kankan obìnrin ò gbọ́dọ̀ máa jáde ó jáde lọ́nà tó jìn illa li haja àfi tó bá dé kí bùkátà tó lágbára ló ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí iyadatul mustashfa bóyá ó fẹ́ lọ síbítù ó fẹ́ fún lábẹ́rẹ́ wọ́n ní kó wá gbóògùn yóò kú omi yóò làfàn tí ó bá sọ síbítù làfàn yóò kú omi yóò lọlọrin sàǹpé inú ẹ inú èèwọ̀ fún nínú èèwọ̀ èèwọ̀ ni fún tẹ́lẹ̀ kókò ní agbègbè kọlọsọ́nà tó jìn àmọ́ ó ti ní í ṣe pẹ̀lú àárẹ̀ ara kọ́dà nígbà míì wọ́n lè gbé lọ léèbó tí wọ́n sì gbé dé wọ́n tún dàgbàdà sílẹ̀ nítorí pé Islam ẹ̀sìn rọrùn ni la darara wala darara wọ́n ní ìwé ọkọ rẹ̀ wọ́n ní kó wá sáyìn níbi iṣẹ́ wọ́n náà fẹ́ kó dúkìá ọkọ lé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn ọkùnrin ṣe káàkiri àwọn obìnrin náà padà jẹ́ padà jẹ́ bọ́lọ̀ bá kádàrá pé ìwọ lọ́kọ̀ sékíní ìwọ lọ́kọ̀ lọ. àmọ́ owó tọ́ nígbàtọ́ lálàáfíà tẹ́mi rẹ̀ ń bẹ ládàá rẹ̀ pọ̀ ju tí wọ́n pín lẹ́yìn lọ. wọ́n wá ní kó wá níbi iṣẹ́ wọ́n ní kó wá sáyìn àbí bẹ́ẹ̀ sọ wọ́n ní kó wá sí báǹkì kó wá sékíní kó wá gbowó kò sẹ́nìkan tó fẹ́ rán yóò lọ báǹkì yóò lè gbowó yóò lọ bí ATM tó súnmọ́ àdúgbò rẹ̀ yóò gbowó wọ́n fẹ́ ra nǹkan lọ́jà tí yóò jẹ kò sẹ́ni tó lè rán wọn ni yóò lọ́jà yóò dé wọn lọ́jọ́ ọmọlé akẹ́kọ̀ọ́ ọmọ skul wọ́n ti sáàmù lọ́wọ́ ọkọ rẹ̀ sì kú wọ́n ní yọ lọ yóò lè sẹ́sàmù skul ee yọ padà wálé wọ́n ní bẹ́ẹ̀ sì kọ́ ee ń ṣiṣẹ́ níbìkan wọ́n tó bá jẹ́ pé èèyàn tó lè máa bọ́ ń bá ń bẹ nínú ẹbí wọn àbí nínú ẹbí ọkọ wọ́n ní kò fi sẹ́lẹ̀ àmọ́ wọ́n ní kò sẹ́nì kankan nígbà ọkọ ń bẹ láyé tẹ́lẹ̀ náà iṣẹ́ rẹ̀ náà ni wọ́n jọ ń fi yí i ma ọkọ náà ò fi nǹkan kan kalẹ̀ tó lè máa mọ́lẹ̀ yìí wọ́n ní kárábìnrin yìí kọ́ lọ́ọ́ wéré kó sì darí sí ilé tó bá ti fẹ́ bọ́ sí ìnira fún àmọ́ à ń lò ní ìyàwó à ń lò alamisi à ń lò ní kóma ìrọ̀ ẹ̀ mọ̀ fẹ́ lè kí àwọn ẹbí mi níbì kan ìrọ̀ mo ń sì ìbáàdà kan lọ́wọ́ ìbáàdà yẹn lásìkò wọ́n ní àyè máa jáde fòròfòrò àfi tí ọba bọ́ sí ìnira. المرأة المحادة يجوز لها أن تخرج إلى صديقاتها في الحي في النهار كما قلنا سابقا ولا تنتقل من بيت زوجها إلا للضرورة wọ́n kò gbọ́dọ̀ kúrò nínú òrùlé ọkọ rẹ̀ àfi tí wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀ sí lóko ibẹ̀ náà ni ó wà yatarabbasna bi anfusihin ọlọ́wọ́n bá ní kí wọ́n wà nínú ilé wọn níbo nínú ilé wọn ilé ọkọ wọn. arba'ata ashuri wa ashara oṣù mẹ́rin àti jọ́mẹ́wàá ó wá fẹ́ kó ẹrù rẹ̀ kúrò nílé ọkọ yẹn ó fẹ́ jáde lọ bòmíì láti máa lọ gbé bòmíì wọ́n ní èèwọ̀ ni àfi tó bá bọ́ sí ìnira lápèjúwe ká ní owó lé tán àbí òjò gbé páànù lé àbí ara ògiri lé ti yanú lẹ̀ ó fẹ́ rélùú ṣe yóò kú síbẹ̀ irọ́ o wọ́n ní kọ́mọ̀tì lọ́ọ́ lè bọ́kọ ẹ̀ o wọ́n ní yọ jáde nínú ilé yẹn àbẹ̀rù ń bà onìkan ló wà ní gbogbo nínú ilé yẹn làwọn bọ́ìsì kan àbáwọn ọ̀daràn kan ni wọ́n lọ dábọ̀ ní ọ̀sùnfẹ́ tí wọ́n pé ilé ẹ̀ náà ni ilé ẹ̀ náà ni sábà ah. pé gbogbo ohun tí ń gbọ́ yẹn ẹ̀mí rẹ̀ ò ní ṣe kíni ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ wọ́n ní irú olè olè kó lọ sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tí wàhálà báyìí bá ṣẹlẹ̀ àbówọlé tán ọ̀sẹ̀ ah, táwa tá à ń gbé kó tó wọlé bá ti tán láńlọ́ọ̀dù ọ̀fẹ́ màpọ́kọ̀ rẹ̀ kú ó yóò kó pọ́ jáde o kó pọ́ jáde o ṣàánú àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́run bá ṣàánú wọ́n ní yóò wá kó lọ síbòmí almar'atu tasta'iddu lil hajj obìnrin wa múra wọ́n fẹ́ lọ Mákà ó ti wà ní airport ní Ìkẹjà àbí Àbújá nọ́mbà pé pé alájì dákẹ́ o àfa dákẹ́ o ṣíṣe ọmọ lọ Mákà àbí yóò wá soko ọmọ ìyá mi eh, yọ padà sílé ni o yọ padà sílé ni o ṣe rí ìjọsìn ní kósopo ìjọsìn ní kọlọmọkà ṣe rí ìjọsìn kósopo yẹn kan náà ní máa ń bá yàn láyé àbọ̀kọ́ rẹ̀ ó tún kú ńjọ́ kejì ẹ̀kan yẹn náà ni àmọ́ hajj ọ̀dọ̀ọdún ni máa wá tó bá dọ̀ọdún tí ń bọ̀ yóò wá lọ sí maka tó ó wá dé maka ó ti tàwa fún tán ó parí umura wọn múra wọn fẹ́ gàràfà ní bá pé alhaji madakẹ́ láàárọ̀ yìí allahu akbar gbogbo ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ jama ẹ̀ wọ́n ní yọ parí sí hajj rẹ̀ yọ wá wálé tó wá wálé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni yóò lò ní àbí yóò lò ọjọ́ tó bá ṣẹ́kù látara tá n kà látàrọ̀ alájà dẹ́sẹ̀ ẹ̀hẹ́n ó sì ti gbọ́ pọ́pọ́ òun kú nígbà tó wà ní maka wọ́n ní maka yẹn náà ni ò ti ní lo ẹríngì sétí mọ́ kò ní lo chain sọ́rùn mọ́ yọ́ọ́ mọ́ ti ṣe hajj rẹ̀ yóò sì máa sopó tọ́ba wa délé ọjọ́ tọ́ba sẹ́kù oye òun ni ọ̀wá lò tí ó fi pé oṣù mẹ́rin àti jọmẹ́wàá kí ẹsẹ̀ pé yọ̀wá dé yọ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ oṣù mẹ́rin àti jọmẹ́wàá o ẹ̀yọ́ mayami wà á zara Allahu rijala khitbataha ọlọ́run wá kí àwọn ọkùnrin nílọ ipe a gbọ́dọ̀ máa lọ lè bá opó ipe afẹ́fẹ́ lópin ìgbà tí ń sopó lọ́wọ́ kọ́ wa ní ìwọlọ́rẹ́ ọkọ arábìnrin ti wọ̀ ọ́ lójú ọwọ́ wọlé opó ọwọ́ wọlé opó òun lọ lè bópó sọ̀rọ̀ fún ọ̀fẹ́ fi opó nígbà tí ń sopó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ọlọ́nla amọ́lẹ̀ ní Qur'an amọ́lọ́lọ́ ní bọ́bá wù yín máa rọ ń bẹ́rẹ́ sọ direct nílé opó èèwọ̀ ni kópó ṣe akídùn nìkan tí ń sopó lọ́wọ́ arábìnrin opó yẹn ìwọ ni kó ṣe kíni kó ṣe yàwó ìwọ ni kó dá àwọn èèyàn lóhùn tẹ́wọ́n láwọn fẹ́fẹ́ ìwọ ni káwọn ọkùnrin ká lè bá o arábìnrin opó yẹn nínú ilé nígbà tí ń sopó lọ pa àfẹ́ ṣe kíni àfẹ́ bá a sọ̀rọ̀ fẹ́ ọlọ́wọ́n bá ní wala junaha alaykum fima arraftum bihi ọlọ́wọ́n bá ní kò sẹ́sẹ̀ ń bẹ̀ tẹ́ bá lọ bẹ̀rẹ̀ min khitbati nisa fáwọn obìnrin tí wọ́n sopó lọ́wọ́ tẹ́ bá lọ bẹ̀rẹ̀ bó lè yẹn ṣe ń lọ mẹ́rẹ́ ọmọ gbé ráìsì sójú ọ̀nà ọmọ fòróró sí wọn fẹ́ já gbígbẹ́ sí kí ló ń ṣe yẹn jàmọ́ ọ̀run rọ̀ ń bẹ́rẹ́ ń pòwe ọ̀sẹ̀ ojú káàdì two thousand lápapọ̀ ojú sẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹni kọ́ ọmọ yẹn jáde òfin káàdì ọmọ mu wọlé gbogbo tẹ́ bá ti fẹ́ ẹ̀dín mọ́mọ́ o bẹ́ẹ̀ sì ni ó níbi tí ń ṣe kí ni ó níbi tí ń lọ. ìpètọ́ ẹ̀pẹ̀lẹ́ o àwọn máa fi kíní ẹ̀jíṣẹ́ ọ̀nà ìjíṣẹ́ tọ́ ò ní wọlé bá o níta ló ti máa sọ̀rọ̀ o wọ́n wọlé olè pópó o níta ló ti máa sọ̀rọ̀ torí ń dárò ọkọ rẹ̀ lọ́wọ́ wọn fẹ́ kó ba ìdárò yẹn jẹ́ wọn fẹ́ kí o gbé fẹ́ mi ìfẹ́ tiẹ̀ sí ọkàn rẹ̀ nígbà tí ń dárò ìfẹ́ tó ṣe kíni ìfẹ́ tó miss ó lè sọ pé ẹ pẹ̀lẹ́ ẹ kú bá rọ yín lójú ẹni tó da àjọkọ yín lọ lọ́wọ́ padà jogún fún yín ẹni rárẹ ó dá mi lójú ọlọ́run ìfẹ́ ròyìn rárẹ yóò jẹ́ bọ́ sọ́wọ́ ẹni tó tún tọ́jú yín gbogbo ní sọ yẹn kí ni jẹ́ mọ́ ìrùn bẹ́rẹ́ ọlọ́run bá ní ah, Allahu Akbar wala junaha alaykum fima aradtum bihi ọlọ́run tẹ̀ bá rùn bẹ́rẹ̀ ọlọ́run bá ní yẹn ti lẹ́sẹ̀ min khitbati nisa nígbà tí ẹ fẹ́ bá àwọn obìnrin yẹn sọ̀rọ̀ aw akinantum fi anfusikum ọlọ́run bá ní àbí ẹfisẹ́ mìíyín ọlọ́run ní kò borún aw akinantum fi anfusikum tí isan àwọn wà lẹ́mìíyín pé ah, ọlọ́run mọ̀jà arábìnrin ọbọ̀ ọmọ fẹ́fẹ́ o alimallahu ọlọ́run bá ní mo ti mà annakum sadadhkurunahun ọlọ́run bá ní mo ti mà yí pé ìfẹ́ wọn ti ń wà lọ́kàn yín walakin àmọ́ o làtúwà ìdúhùn nasira ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ kankan ní kẹ́lẹ́kẹ́lẹ́ ipò tẹ́ bá ti parí ẹ̀dá kan ẹ̀ má dẹ́ni kan lóhùn ẹ̀ mọ́ fẹ́fẹ́ yẹn o ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ sẹ́kìn ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ illa an takulu qawlan ma'rufa ọlọ́run bá ní tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nọ́mà tí ẹ̀ nílà mọ́lẹ̀ suratu al-baqara aya two thirty five ẹ̀yọ́ mayami níta ń gbọ́ yẹnu aya yìí òun náà ni pé tọ́ba ti parí opó alẹ́sẹ̀kínni alẹ́bá sọ̀rọ̀ pa afẹ́fẹ́ adépé tóbìnrin bá ti parí opó kò sí tó burú kọ́ lọ́kọ bọ́kọ bá ti kú ọkọ ní sẹ́kínni ọkọ ní ikú àwa la pé ṣe ọdọ́ kan ti wá yá ẹlòmíràn ní ọsọdún méjì ti wá yá njó lọkọ ẹkú ná sóúnjẹ ni gbogbo àwọn ọ̀rọ̀ aláìmọ̀kan ni ẹ ọ̀rọ̀ àlùkùránì lèmi báyìí sọ ọlọ́run bá ní ìgbà tí ń lo oṣù mẹ́rin àtijọ́ máa ọlọ́run bá ní ìgbà tí ń lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn lọ́wọ́ nìkan lẹ́ẹ̀lẹ́ ṣe kínní lẹ́ẹ̀lẹ́ bá sọ̀rọ̀ tó bá ti lò tán ẹlẹ́fẹ́ òun náà lè lọ́kọ̀ ọlọ́run tó sọ nínú sóra yẹn lọ́wọ́ ní wàlá ta'zimu uqdatan nikah ọlọ́run ní kẹ́nìkan hatta yabulugal kitabu ajala títí tí àsìkò pòrò ó fi ṣe kínní tí ó fi pé ọlọ́run lámọ́lẹ̀ dàrẹ́ ti mẹ́ suratul baqara aya two thirty five káwa ní àásùpó ní túláàsì nígbà tó parí opó wọn ni òní lọ́lé wa àbúrò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣe rí ọ̀rọ̀ yẹn kò sínú Islam ìpè ò gbọ́dọ̀ lọ àwọn míràn ní bọ́ ọba sì lọ àní kọ́mọ fún ọ gbogbo tẹ̀ ń sẹ́yìn ò sínú Islam ẹ lè fi lọ ìpè àbó fẹ́ Ibrahim ẹ̀gbọ́n ọkọ rẹ̀ àbó fẹ́ Ahmad àbúrò ọkọ ẹ̀ tó bá wù ú ó lè fẹ́ wọn wọn ó so igi tuntun míì torí igi òkú ti já igi àbúrò àbítẹ̀gbọ́n yẹn ó ti ṣe kínní òun ti já wọ́n sì wá so igi tuntun mi èyí tó bá wu arábìnrin yẹn ni o tí ó bá ti wu ẹ gbọ́dọ̀ fọ́sẹ̀ tẹ́ ẹ bá fọ́sẹ̀ gbogbo yín pátá ẹ lẹ́sẹ̀ ni nígbà míì wọ́n ní àwọn ní kọ́mọ fọ́ nígbà tó bá rọ́mọ kó lọ ó jókòó ní fámìlì wa ẹ̀yin màá ya ẹ̀ nílá ni torí pé ìfẹ́ tí ó bá ti sí láàrin ọkọ àtìyàwó ìgbésí ayé ìnira ni wọ́n máa gbé yóò wá jẹ́ ìlẹ̀sẹ̀ sábàbí ẹ̀yin màá ya mi nínú ẹ̀sìn wa nǹkan náà nìkan ò gẹ́rẹ́ sàhí tó bá jẹ́ pé kò sí igi láàrin ọkọ tó kú kò sí igi láàrin ọkùnrin tó kú àti arábìnrin aṣẹ́wó tó ní nínú ilé torí tí ó bá ti sí igi láàrin ọkọ àtìyàwó àwọn méjèèjì kí ni wọ́n ń ṣe jama wọ́n ń ṣàṣẹ́wó ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn nìyẹn wọ́n ní ọkọ rẹ̀ máa kú ọmọ lọ ọmọ lọ ọmọ lè kó ní òde àwa rí i pé ìyàwó tó gbé sílé náà àwọn ètí ìsò igi wọ́n ní kò sáà ń ṣe opó fóbìnrin yẹn torí pé kò sí igi ní àárín wọn kọ́dà kò ní jogún rẹ̀ torí pé wọn ìsọkọ àti ìyàwó kọlọmọsà sọ wà ń bẹ ẹ máa yá mi kí ni opó arábìnrin opó kí ni ó máa ṣe nínú ilé kí ni ó máa ṣe nínú sitting room kí ni ó máa ṣe ní faranda nílé ọkọ ẹ̀ kí ni ó máa ṣe wọn ní tí ó máa ṣe náà ni pé yóò máa kírun wákàtí mara ibẹ̀ ni irun ti mọ́bìnrin mi la lọ́jọ́ kòrò bá ti ń tó báyìí ní ọmọ nàró lẹ́yìn náà yóò máa dárúkọ ọlọ́run lẹ́yìn náà yóò máa ṣàdúrà fọkọ rẹ̀ yóò sì máa ṣàdúrà fúnra rẹ̀ kì í pé yóò wá máa wo fíìmù ó gbé ọ̀rá dátà ten thousand ó wá bẹ̀rẹ̀ sí wo drama wọn lọ òpó wo drama òpó tán ní kọ́ máa dárò òpó tẹnìkan òpó tó yẹ kí ìwárìrì ọmọ bá ipe ẹni tá a jọ sọ̀rọ̀ lóṣù tó lọ ọmọ ti wà nù yẹpẹ wọn ní kọ́ ọmọ fi pàrònú rẹ̀ irọ́ o ẹ̀sìn ògbé kalẹ̀ bẹ́ẹ̀ ọmọ gbọ́ music ọmọ gbórin orin kórin àbí kọ́ máa wo kọ́mẹ́dì àwọn lẹ́fẹ̀ẹ́ wọn ní ìbáàdà ni wọn máa ṣe kínní ni wọn máa ṣe òun náà sì máa palẹ̀ mọ́ ọjọ́ kú tiẹ̀ náà torí yìí tó bá ọkọ rẹ̀ yọ padà bá òun náà àwọn àǹfààní tó wà nílé òpó nìyẹn alibida'u fil ihdadi alimukhalifa li sunna tọ àwọn àdádálẹ̀ àtàwọn irọ́ irọ́ irọ́ oríṣiríṣi táwọn òpó tí wọ́n máa ń gbọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo àwa tí Ọlọ́run bá ní kí ó sí tó bá ti ṣẹlẹ̀ gbàrà ẹ̀já gbìyànjú ká pe àwọn àfẹ́sìn ká béèrè béèrè lọ́wọ́ wọn nítorí pé àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti sopó tọkọ tí wọ́n ti kú ti pẹ́ tí wọ́n ṣe mùsùlùmí yóò mọ̀ wá bọ̀ yóò mọ̀ sọ fún un pé àyìn kan báyìí ló mọ̀ ṣe nǹkan báyìí ló ní ṣe àṣà àwọn èèyàn wa tó jẹ́ àṣà lu àwọn náà wá bọ̀ gbà bọ́kọ bá ti kú ìmọ̀ mẹ́lẹ́ opó nǹkan báyìí náà mọ̀ ṣe nǹkan báyìí náà ní ṣe yóò wá confuse nípa àwọn kan wọn ní kí n wẹ̀ àwọn kan wọn ní kí n má wẹ̀ wọ́n ní ó bùkátà kò pé àwọn afẹ́sìn ìpè ẹ̀dàkùn ọkọ ti kú o mo ti wọlé opó o kí làwọn kan tó ṣe ọ̀ràn yẹn lérí mi kí làwọn kan tí ó ṣe wọ̀ lérí mi akàrà ka díẹ̀ ee nínú àwọn àṣàkáṣà alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n á ní kò gbọ́dọ̀ jáde nínú yàrá yẹn títí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá sinturu mu wọ́n ní kò gbọ́dọ̀ jáde inú pálọ̀ wọ́n ní kò gbọ́dọ̀ jáde faranda oníṣọ́ọ̀bù wájú lé wọ́n ní lọ́wọ́ wọ́n fẹ́ lè ṣèbáyé lábẹ́ gíńtà wọ́n ní lọ́wọ́ inú bẹ̀ ọlọ́ọ̀ni kó jòkó nù bẹ́ẹ̀ inú bẹ́ẹ̀ àìmọye opó tí wọ́n ti fi lé ìtàn ti fi dá depression sí la ìrònú bí wọ́n bá jókòó sínú òkùnkùn fóṣù mẹ́rin ìgbà tó bá fi jáde gan-an tó bá rí òrùn báyìí ojú ẹ̀ lè fọ́ gbogbo àwọn àwọn náà yìí kò sí lára ẹ̀sìn wa àwọn míì wọ́n ní kò gbọ́dọ̀ wẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ yarun kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ó máa wẹ̀ ó máa yarun àwọn kírímù olóòórùn lò ní sẹ́kínní lò ní lò àbí ọṣẹ tí òórùn yẹn bá ti pọ̀jù ọṣẹ míì tó bá fi wẹ̀ báyìí ó máa ni wà ọṣẹ nọ́mà tó jẹ́ pé kò ní jẹ́ kára yẹn rùn ó wẹ̀ o ọmọ fọnu dáadáa lẹ́yìn náà wọn á ní kó máa ẹni ibi ìwọ gbọ́dọ̀ sùn lérí fóun nínú tíra wò lẹ́yìn wa ọkọ yẹn kú ẹtún ní kó máa jẹ́ra rẹ̀ yá wọ́n ní kó sùn lérí fóun o nígbà míì wọn á aṣọ dúdú lọ́gbọ̀dọ̀ wọ̀ aṣọ dúdú àwọn tìlú èbó nìyẹn aṣọ black ẹ mọ̀ wọṣọ dúdú káàkiri nígbà míì wọn ní kó máa bọ̀ ọ́lẹ̀ nígbà míì wọn á ní aṣọ yẹ ọ̀kan náà ní ọwọ́ títí tí ó fi parí oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá kò bẹ́sìn dé kò sínú ẹ̀sìn wa nígbà mi wà ní kò fárí àwọn kan máa fárí nínú ìrántí wọn ọkọ rẹ̀ ń báyìí wọ́n yọ bíléèdì sí wọ́n fa eré tí ó dán yọ máa rìn bí ọkùnrin wọn ni ń dárò kò sínú Islam nínú ẹ̀ o náà ni pé ká sọ fún obìnrin opó pé ọgbọ́dọ̀ ṣiṣẹ́ wọn ní télọ̀ ni ah ọgbọ́dọ̀ náà sọ ọkọ rẹ̀ kù ah kọ̀gbọ́dọ̀ náà sọ nulẹ̀ tí mo sì mẹ́nu lé tí máa ń ṣe ẹja yọ máa ń ṣe ẹja tí máa ń dáko létí lé yọ máa lọ bẹ́ẹ̀ o torí ẹni tí wọ́n fún lóúnjẹ ló ti ṣe kíni ni ló ti lọ yìí o wọ́n ní o lè máa ṣiṣẹ́ níwájú ilé lẹ́ǹkùlé ilé kọ́mọ lọ jìnnà o lè máa ṣẹṣẹ sáyẹ̀sì oyé nínú ilé wọ́n máa fi dára rẹ̀ wọ́n máa fi dára rẹ̀ nínú dùn nítorí pé ìbànújẹ́ à ìmọ̀ dànkan rú fún yàn lẹ́yìn náà àwọn àwọn kan bẹ̀rẹ̀ lẹ́yìn ní ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa bí ọkọ bá ti kú wọ́n wá gbé fọ́tò ọkùnrin wọ́n wá gbé síwájú opó wọ́n ní kọ́ máa wo gbogbo àwọn tó máa ń dé wọ́n máa kí wọ́n máa sáyìn gbogbo àwọn wọn àwọn yẹn kò sí nínú kíni nínú ẹ̀sìn wa fọ́tò abẹ̀mí ò gbọ́dọ̀ wà nínú ilé mùsùlùmí màláìka aláàánú ò ní wọlé ẹ ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní màláìka aláàánú kò ní wọnú lẹ́kan tí fọ́tò abẹ̀mí bá wà ń bẹ̀ ìjà ló lè yọ ọ́ o kádùn àwọn akọ́lé bá gbà lẹ́yìn náà nínú àwọn àjàntí èlé tá a máa ń gbọ́ òun náà ni pé tí wọ́n bá wá kí opó wípé ẹ̀mọ̀ pẹ̀lẹ́ ti yàfa o ẹ̀pẹ̀lẹ́ tàlájì tó bá ti fẹ́ sìn wọ́n wọ́n wà ní kan padà wípé ẹ̀mọ̀ sìn wá ah, ah, ah, ẹ̀mọ̀ sìn wá o ẹ̀mọ̀ sìn wá ẹ̀mọ̀ sìn wá wọ́n ní kí ló dé àwọn tó bá fi lè sìn wọ́n tó bá fi pa wọ́n lẹ́sẹ̀ tó sìn wọ́n lọ ọjọ́ náà jìndé báyìí ọyẹ wọ́n ní àkúfà wọn máa ṣẹlẹ̀ nulẹ̀ ẹ̀ ó àwọn àṣàkáṣà ń gba àwọn ilé ó sìn wọn tíwájú ilé ọ̀dẹ̀ kí wọn àwọn náà máa lọ tiwọn nígbà mi wà ní aṣọ tó fi ṣokó ọ gbọ́dọ̀ wá sùn ná táṣọ yẹn bá sì wúlò ọ fọ ọ lọ ó tún máa ṣe kínní ó tún máa wọ wọn jẹ wọn sọ olófò sọmọ dákun alimajid wọn ní àwọn míín wa ní níjọ tó bá fẹ́ jáde òpó jáde òpó yẹn wàhálà máa ṣẹlẹ̀ kí náà ń pè ní wọn jáde òpó pé lágbádá ń jáde òpó kò sí wọn jáde òpó nínú sẹ̀ríà Islam ká máa wá mú láyẹyẹ ká máa sẹlẹbírẹ́tì ẹ̀ ipe wọn jáde òpó wọn jáde òpó ká wá máa lè dín àkàrà ká máa dín masa ẹ̀yọ́ màyá mi wọ́n wà ní òru wọ́n ní òru ọjọ́ tí ó parí opó rẹ̀ yẹn wọ́n ní kò gbọ́dọ̀ sùn wọ́n ní torí tó bá lè sùn wípé àdánwò ọba torí pé ọkọ rẹ̀ ọ̀wà yóò wà yọjú níbo ní ti mọ̀ awalam yaraw kam ahlakina minal kuruni min qabil ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tá a ti pa síwájú tí wọ́n ti lọ lọ́gọ́rùn ọdún ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún ọlọ́mọba aláàní anahum ilayhim la yarji'un ọlọ́mọba ni wọn ò ní padà wá mọ́ o ayatollah nọlifá akudaya nù pé kò sí ti ń jẹ akudaya tọba dálí jẹnu kọ dálí jẹnu sọ́tù yàtí lọ́wọ́ ọlọ́run tó bá ti kú lè wá mọ́ wọ́n máa dáyà já pé à ah, wọ́n sùn wọ́n sùn wọ́n máa bá rojọ́ lọ́tún wọ́n máa rojọ́ lọ́sẹ̀ ìpè ọkọ̀ rẹ̀ yọjú yọjú tó bá ti fẹ́ tó gbé wọn tó jí gbà ah, mọ́ sùn o ah, kó mọ́ sùn báwo ẹ̀yin kan lẹ̀ ń dà láàmú ẹjọ́ sùn ẹjọ́ sùn kò sí àìsùn afẹ́jáde òpó ká máa wá mọ́sà ká mọ́sà ìyá mọ́sà ẹ̀dàkùn ẹ̀ bá ṣe mọ́sà o ká máa láàtún ṣe àjọyọ̀ àǹjáde òpó kò sínú ẹ̀sìn Islam tá a ṣe kò sáàdìsì fún kò sáàyà fún àwọn èyí táàdìsì wà fún àtàyà iná mọ̀tẹ́kà látàrọ̀ yìí tó bá sì wà ní àkókò kà àyìn wa mọyì àwọn sábà tó kú táwọn ìyàwó wọn sopó wọn jáde opó báwa ṣe ń ṣe yẹn ètí wọn ń pè níyẹn jáde opó nínú sẹríà ni pé tọ́jọ́ yẹn bá ti pé ó ti bọ́ra sílẹ̀ kúrò ní gbogbo nǹkan tí wọ́n fi dè é pé kọ́ mọ́ ṣe ó ti lẹ́tọ̀ọ́ láti máa ṣe ó lẹ́tọ̀ọ́ láti máa lo pẹ̀fúmù nínú ilé ó ti lẹ́tọ̀ọ́ láti máa lo yẹn ríngì chain ọyẹ eh, ẹ̀lẹ̀kẹ̀ ẹsẹ̀ ẹ̀lẹ̀kẹ̀ ọwọ́ àwọn nǹkan tí ó jẹ́ nǹkan aṣọ aṣọ òmúlòdè ta ní kọ́mọ́lò ó ti láǹfààní láti máa wọ̀ padà ó parí opó náà nìyẹn kété pé àwọn alálàáfà kan mọ̀ wá pé alájà alájà ẹ máa tọ́jú owó inú àwo ọlọ́ọ̀la ni ọlọ́ọ̀la lè jáde oko alájà tó yẹ kẹ́ dáwó fún gbogbo àwọn ìyọnu yẹn kò sínú Islam kò sínú Islam ló sì jẹ́ pé àwọn afáàní bíi dàtún aṣọlẹ́dà kọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa etí wọn ní ká ṣe fún opó ní ká ṣe iná ní ká ṣe fọ́pọ́ Ànábì asáì alẹ́ àrìmọ́là Ànábì lẹ́ni tí máa ń wá jíjẹ mú mu fọ́pọ́ wal miskin àti tálíkà ọlọ́run tí ò ní tí ó jẹ kalimujahidi fi sabilillah bí ìgbà tó wà lójú ogun ẹ̀sìn tí ń jagun ẹ̀sìn ni ẹ wò tọ́lọ́run fi wé nítorí pé ẹni tí ó fún lóúnjẹ ó ti kú ẹni tí ó san wọlé ó ti kú opó tí wọ́n ní ká da owó fún opó látàn wá máa kó sínà ra opó látàn wá kó sínà ó pé kó máa wọ owó tí ó fi sopó ọ wá fẹ́ dín mọ́sà fún gbogbo àwọn aráàlú ẹ wo bá ṣe pọ̀ tó ẹ mọ iye tá a ná ìrònú opó ìrònú tọkọ ń bẹ lára ẹ yóò tún máa ronú bí yóò ti rówó mọ́sà wákàrà ẹ mọ̀nìyàn láyín láwo tẹ́lẹ̀ nǹkan bá ti ní pé ń jọ́ wọlé jáde opó oníkọ́mọ̀ wulẹ̀ wá pò ti jáde ojú bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ tó pò ti jáde ilẹ̀ Yorùbá a kàn kírètì wàhálà fúnra wa tá a máa rán abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti ìgbà rẹ̀ kọ́lọ́mọ́sá ṣàánú wa wàtàjọkọ tọ́ bọ́lá bọ́lọ́mbọ́lá wa alákọ̀ọ́sọ sí kínní lákọ̀ọ́kọ́ lọ àwọn abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́mọ́jì ó ti yà fẹ́ ní kọ̀ọ̀kan wa nísìn kọ́lọ́njá dàgbà kọ́lọ́njá darúgbó lérí ẹ̀sìn ọlọ́wọ́n ba lérí bẹ̀rù ọlọ́wọ́n ba là gbogbo àwọn ìyàwó wa náà kọ́lọ́mọ́jì àti ìyà ara wa ń sin o kọ́lọ́mọ́ máa wọn náà lọ́sìn ẹ̀hìn kọ́lọ́mọ́ máa wa náà lọ́sìn kọ́lọ́njá pẹ́pẹ́pẹ́pẹ́ lérí dáadáa kọ́lọ́njá láti bọ̀tán dáadáa gbogbo àwọn tó ń bẹ ní ọlọ́mọsàbà sábà rọ wọn lójú ọlọ́mọba fún wọn ní ọkọ míì tó dáa ju yìí tọ́lọ́lọ́ ọlọ́mọba aláàkọ́ba ṣàánú wọn ọlọ́mọba aláàkọ́ mọ̀ fẹ́ bí pa wọn kọ́ mọ̀ fi yà jẹ wọn kọ́ mọ̀ jẹ wọn ráre kọ́ mọ̀ dẹ ibi sí wọn kọ́ mọ̀ fẹ́ bí dà wọn láàmú كما فاو مانا دا ولام ولام بالا كما اكبر وان سبي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته الذين يتوفون منكم ويذرون ازواجا يتربصن بانفسهن اربعه اشهر وعشرا فاذا بلغن اجلهن فلا جناح عليكم فيما فعلن في انفسهن بالمعروف والله بما تعملون خبير